kó wá pẹ̀lú mi wọ́n ń gbé kiri pé àgbàlá Gabriel kọ́dà kó tó di pé Muyideen ṣe wẹ́dì pẹ̀lú ìbùkún ẹni nǹkan ti ń pa àgbàlá Gabriel àti ìbùkún papọ̀ ìbùkún wà pẹ̀lú mi báyìí mo dẹ̀ fẹ́ kí gbogbo ayé ọgbọ́rùn ẹnu ẹ̀ efu èmi sọ pé kò ní ìdí kóbúrò ó ní dára òun fi bíbélì búra. ó fi bíbélì búra ẹ jọ̀ọ́ mo fẹ́ kọ́ bá mi dárúkọ kẹ́ bá mi dárúkọ yín fún gbogbo ayé. èmi ni ìbùkún olúwa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri social media tipẹ́tipẹ́ mo ti fẹ́ jáde but mo ní sùúrù mo ní sùúrù but this time around mi ò lè ní sùúrù mi because kínní yìí ó ń rampant gbogbo show ti olúṣọlá yusuf máa ń ṣe pátá náà ti máa ń sọ. So mo dẹ̀ kọ́ kọ́kọ́ fi ọ̀rọ̀ yìí mo kọ́kọ́ fẹ́ fi ránṣẹ́ sí mufti manchester mo fẹ́ fi ránṣẹ́ sí àáfàá tó pe rẹ̀ ń fọlọ́ǹṣọ́ àáfàá jígini bóyá rìngìnì wọjà àdẹ̀nà pé òun àti àáfàá lẹ́gbàá àti olúṣọlá yusuf ìbádàkẹ́ bẹ̀rù ọlọ́run gidi gan hmm. because ọ̀rọ̀ ṣojú yín bíbélì ní ẹ wádìí ohun gbogbo dájúdájú kádẹ̀fì tó díẹ̀ tí òtítọ́ bẹ̀rẹ̀ ká fi múlẹ̀ lágbà ẹ wádìí nǹkan kan Muyideen náà onírọ́ oníjìbìtì tó ń parọ́ fún yín pé àgbàlá ń bá ẹ̀mí sùn kí a tó ṣe wedding gbogbo ọkùnrin àgbáyé ẹ bọ́ síbi kẹ́ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí mo kàn fẹ́ bí yín ni ìjẹ́ṣẹ́ lè gba irú ẹ̀ kí èèyàn kó máa bá ìyàwó yín sùn kẹ́ẹ̀dẹ̀ ka one on one kẹ́ẹ̀dẹ̀ tó wá sọ pé ẹni yẹn náà lè fẹ́ bá ṣe wedding ìbéèrè rẹ o ìbéèrè yẹn ìbùkún mama kò béèrè béèrè yẹn sí àwọn èèyàn ti wà pẹ̀lú wa gan o ẹ jẹ́ bá ní sí à programu yìí ìbùkún ìyàwó Muideen òun lẹ̀ ń wò yìí o. ọkùnrin wo ló wà níyàyé tó jẹ́ matured person ọ̀rọ̀ jẹ́ ká sọ pé advance tó ká ìyàwó ẹ̀ pé ẹnìkan ọkùnrin kan ń bá ìyàwó ẹ̀ sùn tó hmm. dẹ̀ tún mú tó tún máa bá ṣe wedding after yẹn Allah akbar. ọkùnrin wo ló lè gbarú ẹ̀ kó jáde síta kó wá búra ẹ̀ tó jẹ́ pé wọ́n bá ìyàwó ẹ̀ sùn báyìí á dẹ̀ lòun máa bá ṣe wedding. Okay. Muyideen bó ṣe ń sọ̀rọ̀ kò ní any clean evidence kankan tó fi lè justify kò sí bó dẹ̀ ṣe wà yẹn tí any one of them bóyá mufti Manchester ni o bóyá Fọlọ́runṣọ́ ló pèrè ẹ̀ ni o bóyá àjígini rìngini ìwọjà ni o bóyá lẹ́gbàá ni bóyá olúṣọlá yusuf tí ò tiẹ̀ bẹ̀rù ọlọ́run rárá tó kàn sọ jashit everywhere tó ń sọ̀rọ̀ bí ìgbà tẹ́ pọ̀rọ̀ ṣojú ẹ̀ èmi báìbù mi bí mo ṣe wà ẹ̀ mo mú dání bíbélì tèmi tèmi gbé tí mo tí mo tí mo dìrọ̀ mọ́ òun ni mo mú dání mo dẹ̀ máa fi géègùn fún gbogbo yín lálẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní support of Muyideen bó ṣe ń dìfẹ́ mi orúkọ mi káàkiri mo máa fi géègùn fún yín lálẹ́ gbogbo ègún tó wà nínú bíbélì pátápátá tó bá jẹ́ pé àgbàlá Gabriel wọ́n tiẹ̀ toast mi àbọ̀ sọ hello lásán débi tí wọ́n á kọnu sí mi pé kán bá mi sùn kí gbogbo ègún tó wà nínú bíbélì kó jẹ́ tèmi. La ilaha illallah. kí n ṣòfò ayérayé tọmọtọmọ. La ilaha illallah. ní gbogbo nǹkan tí mo wáyé wá jẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ gbogbo ègún bíbélì yìí ó máa ṣẹ lórí mufti manchester á ṣẹ lórí fàáfà kan náà. ọmọ tí mo fẹ́ kó o ṣe má dàkọ ẹnì kankan wà á kàn sọ gbogbo àwọn tí wọ́n ń bọ̀ ló kọjá o ìṣẹ̀dẹ̀ ẹ̀ ti mọ̀ wọ́n ìṣẹ̀dẹ̀ ẹ̀ ti mọ̀ wọ́n. àti Muyideen àti any one of them mm. tó ń support Muyideen pẹ̀lú bó ṣe ń defame orúkọ mi káàkiri tó ń bà mí lórúkọ jẹ́ káàkiri pàgbàlà ń bá mi sùn kí gbogbo wọn pátápátá kan rí ìkọlù ọlọ́run gbogbo ègún tó wà ní báíbù pátápátá kó jẹ́ tiwọn kó jẹ́ tọmọ wọn kó jẹ́ tọkọ kó jẹ́ tìyàwó kó jẹ́ tọmọ kó dẹ̀ jẹ́ ìrandíran títí dé ìran kìíní títí dé ìran kẹrin èmi ni mo sọ bẹ́ẹ̀. ìbùkún n tó ń sọ fún wa nísìn ni pé tí Muyideen sọ pé òun ká ìwà àtàgbàlá lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta irọ́ ni. irọ́ gidi la ilaha illallah. bíbélì mi mo mú dání. olúṣọlá yusuf máa dúró tó lé òun rí evidence. olúṣọlá yusuf ìyá ìyá jákujàku ni bullshit lókà kò tiẹ̀ mí rí nínú gbogbo blogger ẹ wo bóun ṣe ríra dáadáa ẹ power power tap power tap ẹ ṣe àṣọ ẹ ṣe àṣọ rádaràdà ṣé gbogbo àwọn bloggers yòókù ẹ wọn ṣe ń ṣe nìyẹn. náà na ẹ ẹ ṣe ẹ ní ìwádìí kankan ẹ ní ẹ ní clean evidence èèyàn dẹ̀ sọ̀rọ̀ fún yín bẹ́ẹ̀ dẹ̀ gbà sórí ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe pé gbogbo èpè tẹ́ ẹ ṣẹ́ pátápátá fúnra yín àtẹ̀yìn o àtọmọ yín o àti ọkọ o àti ìran kìíní títí dé ìran kẹrin yín gbogbo ẹ̀yin tẹ́ support Muyideen láti máa defend Bùhámi lórúkọ jẹ́ káàkiri pátá lórúkọ Jésù Ọlọ́run máa kọlù yín tọmọ dìran tìran dìran ẹ máa rí ìbínú Ọlọ́run gbogbo àwọn abiyamọ ayé abiyamọ ọ̀run ó ti kẹ̀yìn sí látàlẹ́ ìlú ẹ tún ráàánú gbàmọ lórúkọ Jésù àánú máa ká kúrò lórí gbogbo yín lórúkọ Jésù ẹ torí màá padà á padà gbé ìpè wọlé o mo gbọ́ ìbùkún mo fẹ́ béèrè béèrè ọ̀rọ̀ tó ń sọ yìí ní ìsìn oúnjẹ kó yíwa pé o ní àgbàlá Gabriel ò sí ẹ lò ó bóyá mo láìkì ẹ rí. wọn ti ẹ bá sọ rí. òkè kó tó di pé ìwọ àti mùsùlùmí jọ pàdé ńkọ́. èyí ọlọ́run gidi gan òun ni àgbàlá àgbàlá Gabriel gan wọn ò fọwọ́ sí pé kémi àti Muyideen fẹ́ra wọn expect pé kí Muyideen fẹ́yàn láti diaspora kó fẹ́yàn láti outside the country ni kóun tó fúnra ẹ̀ fúnra ẹ̀ ló kúkú máa ń wọ́ mi jẹ́jẹ́ mi máa jókòó mi láwọ́ mi lọ sọ́dọ̀ wọn pé ìyàwó ìyàwó ìyàwó tó ń fẹ́ fẹ́ lélẹ̀ ọ̀rọ̀ jẹ́ ìwà débẹ̀ torí èlò èlò gbogbo tẹ gbogbo nǹkan tẹ gbàgbàgbà káàkiri náà òfo náà ni gbogbo ẹ̀ hmm. nọ́ọ̀tì lẹ rí èèyàn ọlọ́run sí lẹ́yìn alábòsí ẹ lè rẹ́ni tó ń ṣàbòsí tó ń ṣọ̀tẹ̀ tó ń ṣe lára ẹni tó ti ga kẹwàá ni pé kó wá mókè kó lè mókè ojú kan ló máa wà fáàtì ò wà ká ní ká má sọ ọ́n mo gbọ́ ẹ tiẹ̀ wá ṣe anything ẹ ẹ ẹ ẹ rí ọ̀rọ̀ gidi sọ mọ́ ọ̀rọ̀ ráhùnráhùn bẹ́ẹ̀ náà nìkan pè lórí show ó ní ẹ nígbà tí imagine nígbà tí Gabriel ẹ tó ti ń yọ okó ẹ̀ síta fúyàwó mú ìdí gbogbo yín pátá ẹ máa ráre kú àtẹni tó pè ó àti gbogbo àwọn tó support gbogbo ọ̀rọ̀ tí mú ìdí sọ ipá gbàlá Gabriel ń bá mi sùn lórúkọ Jésù gbogbo yín ẹ máa ráre kú ni ẹ máa ṣẹ̀ sí gbangba Ọlọ́run máa já gbogbo yín sí òòrùn ẹ tiẹ̀ ti rí kọlù ọlọ́run látàlẹ́ yìí ẹ tún ráàánú ọlọ́run mọ́ gbà olúṣọlá yusuf mo tún ń tẹnu mọ́ tẹ́ bá fẹ́ kí iná ọmọ kó joyin láyé yín tí bá tún gbọ́ imú ìdí ìgangan tó bá tún repeat anything tí bá tún gbọ́ anything màá tún sue ẹni i'm going to sue him màá take legal action. alhamdulilayi ibùkún. Uh, kó tó di kí n máa béèrè béèrè tí mo fẹ́ béèrè alukurani ọ̀rọ̀ Ọlọ́run olúwa ní ń jà kún fásitì kún bí nẹ́bàá yìí fàtàbáyànù tí wọ́n bá wá sọ kankan fún kẹgbìyànjú láti ṣe ìwádìí umon umul mubara ìbéèrè tó ń béèrè yẹn kì í ṣe ìbéèrè títí tọ̀dọ̀ mi tí mo fẹ́ béèrè alukurani jẹ́ kó yá wípé ká tó lè sọ yí pé èèyàn gan ṣe sí náà nínú sẹ̀ríà sẹ̀ríà ní ká wẹ́ ẹlẹ́rìí mẹ́rin nínú àlùkùrẹ́ àn bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí gan tí ó bá sọ pé lámọ́ní àti lámọ́ní ṣe sí náà nítorí ọjẹ́ ó ní ká wọ ẹlẹ́rìí mẹ́rin nínú àlùkùrẹ́ àn ẹlẹ́rìí kìíní yóò dẹ̀ sọ pé òun rí wọn báyìí pẹ̀lú evidence ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin sì gbọ́dọ̀ jẹ́ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo ayé ọ̀rọ̀ tí wọ́n ń gbé kiri o àwọn nǹkan mẹ́ta ni mo torí ẹ̀ wà nílùú ìlálẹ́ yìí o tí wọ́n gẹ́tì mi yé mo wá físìtì ilé torí pé mi yìí dúró lórí ẹbí ọ̀rọ̀ tá a dẹ̀ ń béèrè lọ́wọ́ arábìnrin yìí mo rí pọ́rọ̀ yẹn yẹn ń járe ó ti kọ́kọ́ kú tẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn járe rìn gbogbo tí yẹn rí owó àní my life is for me your life ebi kálukú pàdé ọlọ́njọ́ kan ó kálukú máa pàdé ọlọ́njọ́ kan náà ṣé mo ti dọ́dọ̀ Àgbàlá Gabriel lẹ́nu sọ́bọ́lá wà ní orí mi dàálẹ̀ ni àjọ hmm. kíra. àgbàlá Gabriel gẹ́gẹ́ sọ pé ìyá tó bí mùsùlùmí ni ìyá tó bí àgbàlá Gabriel jẹ́ Basira ó ń Basira inú kádìrọ̀ ló ìyá yìí bàbá àgbàlá Gabriel tó jẹ Kristẹni ọrọ ní ìbùkún wá ń sọ ìbùkún gbogbo ayé nìsín ni ti àti àwọn yẹn ń gbé káàkiri gbé kò sí nǹkan kan Gabriel. níwájú ọlọ́run àtẹ̀yìn pẹ̀lú bíbélì mi mo dì mú. ẹ̀yin èèyàn ẹjọ́ tẹ́ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ ìbùkún nọ́mbà whatsapp nọ́mbà tẹ́ máa pè sí leléyìí o oh seven o oh eighty three ninety two eighty seven seventy eight o oh seven o eighty three ninety two eighty seven seventy eight tẹ́ bá ní ìbéèrè kàbí méjì tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ ìbùkún mo fẹ́ kẹ́ pè wọlé ó ní wọ́n ń ṣe pè sẹ́ni tó bá blackmail yẹn ṣáàdúrà lọ́rọ̀ rẹ̀ jẹ mọ́. wọn ti rè pé. ìwọ wèrè tó umu ni mubarak umu iná òjògbó umu ṣètàníyàtù iná ọlọ́run ìwọ bẹ́ẹ̀ lọ́n kí wọ́n parú rọ̀ mọ́ ọ kí wọ́n lọ sọ fún ọkọ rẹ pé nìkan bẹ́ẹ̀ sùn. èké gbogbo ṣé wàá ṣàdúrà fún àbí ẹlòmíì ṣe ponú ah, báyìí gẹ àwọn wèrè díẹ̀ díẹ̀ ṣe wà ní ìsìlámù ẹ gẹ ẹ ti ní ìdí ká máa chẹ́ẹ̀kì ọpọlọ yín wò ẹ̀yin ká ti ní ìdí ká máa yẹ ọpọlọ yín wò so kí ni ìdájọ́ sẹ̀ríà gẹ́ pẹ̀lú ẹni tó bá parọ́ sinimá yẹn kí ni sẹ̀ríà wí kí ni islam wí pẹ̀lú ẹni tó bá parọ́ sinimá yẹn. ẹ wo ẹni tó bá ní ìbéèrè kàbí méjì torí àwọn ọ̀rọ̀ tá a fẹ́ gbéyàwó bíi mẹ́ta ni tó bá ní ìbéèrè kàbí méjì tó fẹ́ béèrè lọ́wọ́ ìbùkún. bẹ́ẹ̀ ni olúwọlé adésínà bẹ́ẹ̀ ni alẹ́ nìkan jẹ́ sọ pé three hundred thousand làgbàlá fún mi wọ́n ní mr kẹ́hìndé ra màálù náà mr kẹ́hìndé gẹ́mẹ̀ tó tó máa fẹ́ ra kan fún mi wo láìpẹ́ yìí kọ́kọ́rọ́ kòrólà ó tẹ̀ ní ó tẹ̀ ní ẹni tí yóò yà wèrè ni yóò yà wèrè ṣé bó orí tí mr kẹ́hìndé bàbá mi adébáyọ̀ àbúrò ní ṣe mr kẹ́hìndé ẹ wo bí ṣe ń bó dọ́là fún mi lónìí ó bó dọ́là fún mi mr kẹ́hìndé àgbàlá gẹ́gẹ́ ó bó dọ́là fún mi ẹ ó bó dọ́là dọ́là sọ̀rọ̀ pé dọ́là lórí o lè rí transfer àti ọ wọlé ní ilé fi hàn ọ́ ní ilé fún ẹ tí ó kù àbòsí kúlẹ̀ akọ̀wálẹ̀ kẹ́nẹ̀ mo rọ̀ bí òdodo bá ti wù kó korò tó ẹ jẹ́ àṣọ àdẹ gbọ́dọ̀ torí àwíjàre kí tọ́ tán lẹ́nu wàláhì tàláhì rọ́bùlì kàbà kí mú ìdílé ọ wà níbi tọ́ wà ń kọ́ sọ pé òun fẹ́ máa kírun rẹ̀ mo nígbàgbọ́ ní ọlọ́ọ̀gbẹ́ àgbàlá Gabriel kò lè kọ̀ǹfìsì ẹ̀ kò lè gbá máa kírun. náà ọlọ́lọ́run ti dáwọ́ ọ̀bùkún láre alhamdulilayi wàláì because ilé tí wọ́n kọ́ fún wa ní òsínú church ẹ̀fọ́ arúgbẹ́tì bí ẹ kọ́lé fún sí àwọn mùsùlùmí kọ́lé bẹ̀ aláàjì kọ́lé kìrìsìtẹ́nì kọ́lé hmm? kìrìsìtẹ́nì kọ́lé èmi débẹ̀ lálẹ́ mo rí i àgbàlá káàpù gbogbo wọn sínú ọgbà wàláhì irọ́ ni ẹ bẹ̀rù Ọlọ́run o mo á rí ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ yín pátá alábòsí ni ọ̀rọ̀ ni ẹgbọ́n lẹ́nu ìbùkún yìí ó dẹ̀ ń fi bíbélì tó nígbàgbọ́ náà ló mú dání yìí òun sọ gbogbo ayé pé kò sí kankan láàrin wàtàgbàlá gẹ́gẹ́. bẹ́ẹ̀ ni o gbogbo ègún tó wà nínú bíbélì tó bá jẹ́ pé àgbàlá ever ti ẹ̀ sọ fún mi pé hi or hello débi tí wọ́n á sọ pé àwọn fẹ́ bá mi sùn ah kí gbogbo gbogbo ègún tó wà nínú báíbù kó jẹ́ tèmi. ṣùgbọ́n tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ gbogbo àwọn tó wà àti mú ìdínú àti gbogbo àwọn tó sọ̀pọ̀tì ẹ̀ pátá pé kàn bà orúkọ mi jẹ́ káàkiri pé àgbàlá ń bá mi sùn gbogbo ègún tó wà nínú báíbù pátápátá ló máa àti àwọn àtọmọ. má ṣe pé màmí ètò ọ̀sẹ̀ àrọ̀rọ̀ mọ́ mọ́ sàmí o títí láti ìran kínní títí dé ìran kẹrin bẹ́ẹ̀ ni ó ṣe rí gbogbo wọn máa ṣòfò ayérayé ni. láìláìlọ́lá. lágbára ògbó ọlọ́run. ṣe rí oníkálukú ẹ lọ stọ́ọ̀pù rọbọrébé ẹ dẹ̀ lọ stọ́ọ̀pù yẹn. bá ẹ̀ tún gbọ́ anything lórí ẹ̀ tọ́rọ̀ mi bá tún jọyọ mú ìdí ìwà pàdé wa bá mi court wa wá ro tẹnu ẹ̀ ń bẹ̀. àmì ọmọdúnkẹ́ gold àmì àmì àmì àmì ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ lọ stọ́ọ̀pù yẹmọ̀yẹmọ̀ èmi wá láti wá gẹ́ẹ̀tì fandis ṣe fandis náà ni ẹ̀yin olóyìnbó tí wọ́n gbá fandis ṣé fandis àbí fandesi àbí àbí fandesan ọsà fan kankan inú mi dàbí wípé kò pọ́sibù kọ́lọ́rọ̀ ọmọ lè sọ̀rọ̀ ara ẹ̀ ìbùkún ò lè bẹ̀rù ẹnìkan kánú gbogbo wa débi kọ́ wa máa gbé kọ́ máa fúnra rẹ̀ ní èpè tó tó yìí ẹ̀yin àfáà wa ẹ jẹ́ ká gbìyànjú ló ń ta ké ń já àkún fáàsì kún bí nẹ́bà yìí fàtàbá yanu tí wọ́n bá wá gbé nǹkan kan bá ẹ ṣèwádìí ẹ ṣèwádìí ẹsẹ̀ wádìí àgbọ̀dọ̀ torí ń tá jẹ kábà ń tá jẹ jẹ ṣáàkì ọgbọ súná tẹnibọdì mo ní téèyàn rí owó tí mo lẹ́mìí àti ṣe mo ṣe lọ́nu mo dẹ̀ sọ yí pé àníyàn mi lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ lọ́n fi dájọ́ nú ayé mi ẹ mo rí ẹni tó sọ yí pé irú bí Àgbàlá Gabriel ṣe ṣe sí kí n bẹ náà rẹ̀ fúnra mi mo sọ mo ní gbogbo bọ́lọ̀ ṣe ní kí Muyideen náà pàdé àánú lọ́dọ̀ Àgbàlá Gabriel ọlọ́ọ̀jẹ́ mi náà pàdé irú àánú bẹ́ẹ̀ kọ́mọ mi náà pàdé ẹ̀ mo wá sọ fún ní kóńtò náà sọ fún ọlọ́run pé irú bí Muyideen ṣe ṣe sí Àgbàlá Gabriel kọ́lọ̀ yẹn irú ìyẹn bẹ́ẹ̀ tì ẹni tó bá fẹ́ pè wọlé nọ́mbà tẹ́ máa pè WhatsApp ó oh seven o oh eighty three ninety two eighty seven seventy eight ó oh seven o mo ti pín ní ẹ síbẹ̀ nọ́mbà yẹn mo pín nìyẹn salamu aleykum. yọ yẹ yín orí ètò láwa o na ẹ kálẹ́ o yes àárọ̀ lẹ́yìn wà lọ́dọ̀ yín bẹ́ẹ̀ alẹ́ bẹ́ẹ̀ ni àtijọ́ wà ní tó wà alhamdulilayi. Amen. Yes. Alhamdulillah. Alhamdulillah. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. christian lèmi nǹkan hmm. tẹ́ ṣe yìí nǹkan ó jọ mí lójú ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ ní ìgbà tó wà lọ́dọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel gbogbo àwa àwa ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta á lè ríbi tira wa sí i bí mo ṣe wà yìí ilé onígbàgbọ́ ni mo ti wá àwọn mùsùlùmí fẹ́ àwọn ẹ̀gbọ́n mi àwọn oníṣẹ̀ǹbáyé wọ́n wà nínú àwọn ẹbí mi gbogbo wa máa ṣe pọ̀ ní kò gbọdọ̀ sí ẹni ìwọ ni ìwọ ni tèmi ẹni ní tiẹ̀ ìyẹn ló mú nǹkan tó ṣe ní àṣàlẹ̀ ní alẹ́ àná ẹ fi wá sí Àgbàlá Gabriel láti wá mọ òtítọ́ níbi irú tí ń rí iṣẹ́ pé bí àwọn fi ń lọ ìlú Ọlọ́run Ọlọ́run tó bẹ̀rẹ̀ ní nǹkan tó yàn ṣe ní gbangba á san fún yín gbogbo ìtẹ̀sẹ̀ ní kọ́ Ọlọ́run á san fún yín ibùkún ibùkún on ọmọ dáadáa ni. ẹ kálẹ́ mà. ọmọ dáadáa ni. kálẹ́ ọmọ dáadáa ni. wo ibi gíga làyè ẹ. àmín jésù. kò dídì ibi tó máa dúró. sórí ọlọ́run mú ọmọ ìjẹ̀kùn mọ̀ ní ìdí láti fi ṣe àtẹ̀gùn lọ síbi ìròyìn fún ẹ̀gbá bẹ́ẹ̀. àmín àmín àmín. ní ìdí ìtumọ̀ tó fẹ́ ọlọ́run tó fi gbé ẹ lọ gíga lọ bóyá ká ní ìwò fẹ́ ó lè jẹ ojú kan náà ló ti máa máa bá ló ti máa máa rá ló ti máa máa rá hmm. wọ́n gbà pé ibi gíga ló ń lọ èṣù ní bí ẹ lọ́nà á vindicate God will vindicate you you will not be put to àwọn abiyamọ ọ̀run wọ́n wà lẹ́yìn ẹ̀ wọ́n sì máa máa jà fún ẹ lọ gbogbo ẹnikẹ́ni ká bínú obìnrin tàbí ká gbé jáde tó ń rìn lábẹ́ òòrùn tó ń tẹ ìrùpẹ̀lẹ̀ tó ń mu omi bátẹ́gùn fẹ́ sí lára tó bá lóun máa máa gbé ogun ó máa fúngun ẹ̀yìn ìjà ẹ̀ àbí japa sọ adémọ́lá amúsàn àbí bàbá ọ̀nà òdodo àbí gbogbo àwa olólùfẹ́ tá a rí òtítọ́ tá a òtítọ́ dání ọ̀run á fi wọ́n ṣòfò. àmín jésù lórúkọ jésù. má bàdá olúṣọlá jùlọ ah. ẹlẹ́kẹ̀dé ìgbè bíi nǹkan ẹ̀rí wọ́n ṣe rí gbogbo blọ́gà lèmi rí tọ́wọ́ táyé wọn dá àfi máa ní power tap èèyàn mélòó ló ń wo ṣó wọn wọn tún wá máa pè ní káwọn èèyàn pè wọlé ẹlòmíín náà máa sọ nǹkan tó ju ẹ ò rí wọn á máa sọ kọ̀ǹtàn kọ̀ǹtàn bóyá bí wọ́n ṣe ń bá wọn sùn káàkiri nìyẹn because tí wọn bá bá wọn sùn bẹ́ẹ̀ wọn lè rọ́kùnrin tí wọ́n ń bá yàwó ẹ̀ sùn tó tún máa wá fẹ́ ni ẹ padà. máa wò sí ẹ ah, ah. máa wò sí ẹ máa rojọ ju Ọlọ́run ti bẹ́ẹ̀ láàrin Ọlọ́run ti bẹ́ẹ̀ láàrin àwọn tó wà pẹ̀lú ẹ ó ju àwọn tó wà pẹ̀lú wọn lọ hmm. Ọlọ́run ti bẹ́ẹ̀ láàrin lóyè nǹkan tó dé ẹ máa kàn ló ń lọ ń ọlọ́run kọlu àwọn àfáàrí àrígbìnrin àrùn gbìnìgbìnì wọ́jà wọ́n dẹ̀ máa rìn wọ́jà lọ́nà ọlọ́run fi àwọn afáyẹn gànàjú mú ìdí òru mi ogun ló ń jà kó tẹ fura sọ́ra rẹ̀ hmm. ó tẹ dùn mí fún ìyá rẹ̀. abiagba làwọn àwọn èèyàn ń ṣe abiamọ ìyá alátẹnujẹ ebina ìbọn ti gba two fifty thousand ṣé wọn ti ná tán oúnjẹ kújẹ ìyóòṣì a ti sáré sí ọ̀rọ̀ ọ̀run ìdí hmm. àti ojú òtítọ́ yìí. Allahu Akbar. wọ́n mọ̀ ṣe kúrò wọ́n mọ̀ mọ̀ ṣe kúrò lójú àgbàlá láti jẹ́ kó padà sínú òṣèlú tó wà tẹ́lẹ̀ yìí. tẹ̀sẹ̀ ń tó lè já wọn bọ́ ẹ̀ ń tọ́lọ́ ti pè tó ránṣẹ́ ni tó ti ga wọn dẹ̀ lé wálẹ̀ ẹni tó bá gbìrò kan wálẹ̀ òun gan ni ó lulẹ̀ tọmọtọmọ tìrandíran wọn torí èmi ò ríbi téèyàn ti ń fojú olóore gúngi ìdẹ̀ ríbi tó ti ń ṣe oore ṣe. ní bàbá mi. mo ti ni mo ti ń tẹ̀lé àgbàlá débẹ̀. Hmm. nígbà tó máa lọ ń fáwọn ìyá kan tó jókòó sẹ́gbẹ̀ gọ́tà tó lọ gbé bàbá kan lábẹ́ bíríìjì lábẹ́kúta ni mo ti ń tẹ̀lé àgbàlá. Hmm. bí ìjọba aládàáradà lọ́wọ́ ọmọkùnrin yẹn rí. àwọn oníṣọ́lá yusuf burúkú àti àti bàbá burúkú tó bẹ̀rẹ̀ ní ológun òsì àgbà òsì. ọlọ́pàá lọ dúdú. báńkì ẹ ti já tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti lulẹ̀ àgbà tí ò kọgbọ́n àwọn náà fẹ́ wọ́n fẹ́ trend ni tẹ́ bá tiẹ̀ máa trend ẹ fi nǹkan gidi trend ẹ ní fàbòsí trend. ó jẹ́ kí àwọn ọmọ kéékèèké ó gba ó gba change bí ìgbà tí júdásì gba owó tó fi ta jésù nígbà ló kó àwọn alábòsí. Ah, ó dùn mí fún ológun dúdú yẹn. Hmm. owó ìbùkún. ma just be prayerful. yes ma. be prayerful. yes ma. and be yourself. yes ma. be yourself. yes ma ní kọ̀rọ̀ yàrá ẹ̀ pẹ̀lú tó bá ń fi eré máa fi wọ́n rí pẹ̀lú tó bá ń dunú tiẹ̀ máa dunú tí wọ́n máa bùkún fún wọn ní kọ́nà máa bùkún fún wọn pẹ̀lú tó bá ń fi eré kọ́nà máa fi wọ́n rí títí dé ìran kẹrin tó ń sọ yẹn náà ni bẹ́ẹ̀ ni torí ẹni tó bá sọ pé òun àbìràmọ̀ tó fẹ́ ba tọmọ lọ́mọ jẹ́ olùsọ dé ìsòfin á fẹ́ gba àgbàlá lábúrò ṣé ó lè ní kóun ń àló dẹ̀ ń pariwo tẹ́ báyìí bó ṣe ń pariwo lórí ṣó ẹ̀ ó ní ẹ ó tún pàtẹ́wọ́ ó là ló bá sùn ní ó ló bá sùn ní mo ní màdáṣẹ́ ti yá wèrè ni ṣé wọ́n ṣe ń bẹ̀yìn sùn káàkiri nìyẹn ni. ó wà nílùú ìbò kò ṣojú ẹ ò ní any evidence. ẹ wádìí ohun gbogbo dájúdájú. ẹ dáde fi tó di òtọ́ múlẹ̀. Hmm. Ah mà yẹn ẹrú ẹ tí iná bá ń mu gidi tí iná iná ọlọ́run bá ń jó ní gbogbo ara kò ní rántí gbogbo nǹkan tó ṣe mọ́. wọ́n wá máa sọ pé orogún ìyàwó ló ń ṣe àwọn wọ́n máa ní orogún ìyá àwọn kan ló ń ṣe àwọn àfọwọ́pà olóńpẹ̀kù tẹ̀lé. ẹ wo bá mi ọ̀nà dodo. àbúrò ní sẹ́yìn yà thank you ma god bless you ma. inṣàlá a kí ìyá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ tán ẹni tó náà bá ní ìbéèrè àbí ó ní ọ̀rọ̀ tó fẹ́ bá ìbùkún sọ inṣàlá nọ́mbà tá a pín yẹn ẹ lè pè direct ẹ lè pè ní whatsapp. salamu aleykum ìyá dáadáa ẹ kálẹ́ ìyá mi gbogbo ayé ń gbọ́ yín o ẹ̀ka lẹ́tà. yes ma. ẹ pẹ̀lẹ́ ma. hello. hello. a wà pẹ̀lú yín o. yes. hello. hello hello à ń gbọ́ yín à ń gbọ́ mo ní ẹ òtítọ́ ṣíṣe. yes ma. ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. àmín àmín àmín. ẹ̀kọ́ tá ẹ̀ ṣe olójú èèyàn tó lẹ̀ tó lè ṣe. Hmm so mo mo dúpẹ́ fọlọ́run pé bí ọlọ́run ṣe ń lò yìí bí ọlọ́run ṣe ràn yín lọ láti máa wà títí òtítọ́ eh, àwọn ọmọ tí ń ràn wọ́n ẹ̀ka lágbára ọlọ́run eh, nígbà tẹ bá dàgbàdàgbà tẹ bá darúgbó ẹ̀rí àbọ̀rẹ́rẹ́ iṣẹ́ níwájú ọlọ́run lágbára ọlọ́run yóò fi dàrú àtàwọn ọmọ kí wàá bẹ́ẹ̀ yín gbọ́dọ̀ máa ṣoríire ọmọ yín náà ṣoríire. àmín àmín nẹ́tíwọ̀kì yẹn ni. Ah. Hello. Àwọn kan ti fẹ́ já kọ́ yìí. Salamu alaikum. Salamu alaikum. Ẹ pẹ̀lẹ́ kù dédé àkó. Ń bọ̀ lẹ́tí ń sọ̀rọ̀ o. Wọ́n kò sí lásìkò. Látẹ̀kò. Àbúrò ní ṣe. Àmín àmín àmín. Àfà. Náà. Kò ní bàjẹ́ fún yín jẹ́ káwọn ọmọ yín ẹ̀kọ́ àtúnṣe àwọn ọmọ tí ń nà máa bá láàánú pàdé àmín àmín ìjọba ń dé àṣèlú ọmọ yín náà wọ́n máa bá láàánú pàdé. àmín àmín àmín àmín. jẹ́ kí a bá rí àwọn àfa nínú àwọn àfa tá a bá rí bíi ká pé bíi kí n sọ pé báyà bá a bá rí bíi márùn tó bá ń ṣerú nǹkan báyìí aláì ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn ìsìlámù máa wù yẹn èmi tí mo bá yín sọ̀rọ̀ mùsùlùmí ni ṣùgbọ́n tá a bá wo bàgáàdì àwọn táwọn àfáà mi fi pìlẹ̀ gbogbo kankan ṣe ó máa ń jẹ́ kí ẹ̀sìn yẹn kó súyàn. aláàkìdá. aláàkìdá ṣùgbọ́n bí láì dáàbì mi kó tó kú ìmáàmù ni hmm. ìmáàmù ló máa ń síwájú fún wọn hmm. àwọn ọmọ náà dẹ̀ ní wọ́n bí wa sínú ìsìlámù ìyá mi ìsìlámù ìyá mi mùsùlùmí bàbá mi mùsùlùmí ni hmm. ṣùgbọ́n tí mo bá wọ nǹkan táwọn mùsùlùmí mi máa ń ṣe ó máa ń jẹ́ nǹkan tó máa ń níyàn ló hmm. dẹ̀ máa ń jẹ́ kí ẹ̀sìn yẹn kó sún yẹn láti ṣe. mùsùlùmí ti gbá ó ti ṣe fọwọ́ àná fẹ́mi tí mo jẹ́ tí mo máa ń sọ̀rọ̀ rí náà. subhanallah. mùsùlùmí wọ́n ti ṣe fọwọ́ àná fún mi rí torí ẹ̀ èmi ò mi ò rìn súnmọ́ ó jẹ́ kí n má bí mo ṣe jẹ́ mùsùlùmí ó jẹ́ kí n wá kí n má rìn súnmọ́ àwọn àfa. àwọn àfa ó jẹ́ kí n má sá yes so kò dẹ̀ sí gbogbo àfa ni. Hmm ni wọ́n fi rí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n àwọn kan dá nínú rẹ̀ sí wọn. èèyàn hmm. burúkú ti bẹ̀yẹn rẹ jẹ́. gbogbo ilé tí ẹ rí kò sẹ́ni tí èèyàn lè má ṣe hmm. àfà mẹ́ta lọ́kàn lè mi bí oníṣẹ̀ṣe bá yẹn fáìtì mi máa lọ bí pásítọ̀ bá yẹn fáìtì mi máa lọ. kíkú sẹ́ pé yóò pè ká ẹ má kírun tí kò ní pé ẹ má gbààwẹ̀ yín. wọ́n fẹ́ ṣe ẹgbọ́n mi sà wọ́n fẹ́ ṣe ìkórè níṣẹ̀lẹ̀ tó dẹ̀jẹ̀ pọ̀ rẹ̀ mi àwọn anájọ ní ṣọ́ọ̀ṣì yẹn mo nítorí ìkórè wọn yẹn ìgbà tá a ti wà ní parí bẹ̀ yẹn mo ra aṣọ ṣẹlẹ̀ aṣọ ṣẹlẹ̀ ní wọn bá ń sọ̀rọ̀ mo ra aṣọ ṣẹlẹ̀ mo wọ̀ aṣọ gá àwọn funfun yẹn mo wọ̀ mo ní níbi mo ṣe máa ń sọ̀rọ̀ yìí mo ṣe pé mo lọ ṣọ́ọ̀ṣì yẹn bẹ́ẹ̀ mo wọ ìfẹ́ ìfẹ́ tó wà níbẹ̀ ló jẹ́ kí n rà mo rà pé tó kájọ fi ṣẹ̀sìn wọn yẹn lábàdẹ̀ ti parí nínú àpàlà sáyè mi kò ní sọ́ọ̀bù láti mi rà ó bẹ́ẹ̀ náà kan náà lájọ́ pépè ọ̀nà tí kálukú ń gbà ké pọ̀ náà ló yàtọ̀. ló yàtọ̀ síra wọn. báwa mùsùlùmí báwa mùsùlùmí sí náà nàbí sọlọ pé bá a jíṣẹ́ fọlọ bẹ́ẹ̀ làwọn kìrìsìtẹ́nì náà rán jésù pé bá a jíṣẹ́ fọlọ. bẹ́ẹ̀ ni wàláì. bẹ́ẹ̀ làwọn oníṣẹ̀ṣe náà rán àwọn spiriti tí wọ́n náà dàgbẹ́ lórí ẹ̀ pé bá a jíṣẹ́ wa fọlọ. gbogbo nǹkan tá a bá ń ṣe láyé àárọ̀ sọlọ ni pé bá a jíṣẹ́ fún gbogbo wọn lè dán ṣùgbọ́n seri ni nìyẹn. ok thank you very much. ẹ̀yin àǹtí ìbùkún àǹtí ìbùkún mo wọ́n ní wọ́n ní wọ́n ní ẹ̀yin àwọn àgbàlagbà náà lọ sọ pé ewé kan ní jábọ́ lára gi kí tí ẹ̀yin máa mọ́mí wa tó ṣe sọ wípé ibi tí ọ̀nà rẹ̀ ọ̀nà yín ti máa ní pàdé ọ̀nà ló sọ pé bí ọ̀nà tí ń ti máa ṣí nìyẹn tẹ́ ẹ̀ bá pàdé irú méjì yẹn kò sẹ́ni tó mọ̀ yín nà ṣùgbọ́n òun ti fojú oríire gungi ẹ máa wo àtúbọ̀ tó ń tiẹ̀ ẹ wo ibi tọ́rọ̀ lé ayé ẹ máa padà ẹ lè sí ẹ máa wo ibi tọ́rọ̀ mú yìí máa padà ẹ lè sí torí kò sí èèyàn kan tó ṣerú nǹkan tí mùdí ṣe yẹn tó mú jẹ rí kò sí èèyàn tó ṣerú tí mùdí ṣe yẹn rí hmm. tó lọ fún àwọn àgbàlagbà tó wà pé pé amúkùn ẹrù ẹ wọ. òkè lẹ́wọ̀ ẹ̀ wò sálẹ̀. wọ́n lókè lẹ́wọ̀ ẹ̀ wò sálẹ̀. mo fẹ́ pé gbogbo ọmọ nàìjíríà pátápátá gbogbo ayé gbogbo àgbáyé mo fẹ́ pé wọ́n ṣàkíyèsí kan. wípé Muyideen ogun tó ń ja Muyideen àwọn èèyàn mọ ibi tó gun ẹ ti jáde. ibo ló ti jáde sà. ogun tó padà já Muyideen ogun àtọwọ́ ìyá rẹ̀ ni. Hmm. ogun àtọwọ́ ìyá ẹ̀ olúwa bẹ́ẹ̀ ni mo sọ fún yín. láì láì lẹ́lẹ̀. lọ́nà wo. ìyá tó gbé ìyá tó bí ẹgbọ́n mi ẹ jẹ́ clear right sẹ́ni ìyá tó bí mú ìdí. Hmm. ìgbà tó ṣe mú ìdí lórí tí àgbàlá gbégbé gbé wá sí church. tẹ́rí tẹ́ bá rí ijọ́ sí ijọ́ tí mú ìdí ìrú sọ̀rọ̀ ìyá yẹn wípé ìyá wọn ló kó ló pa bàbá òun. bẹ́ẹ̀ni ìrònú bàbá òun ìrònú yẹn ló bàbá òun. bẹ́ẹ̀ni tí mú ìdí ìròjọ́ ìyá yẹn ìyá yẹn ẹ jẹ́ sọ àdìsí ìgbàgbọ́ ìyá yẹn kì í ṣèyàn lásán. kò ń ṣèyàn lásán o èèyàn burúkú ni wọn àjẹ́ ni. ìyá kì í ṣe èèyàn wọn bí tẹ́ fi wo ìyá yẹn kò ń ṣe èèyàn lásán kò ń ṣe èèyàn kò ń ṣe èèyàn ìyá yẹn ẹlẹ́gbẹ́ ni àṣírí mo gbé fún yín nìyẹn. àwa náà mọ̀ sà. ìyá jẹ́ ọmọ rẹ̀ padà ní ọ̀nà yẹn ẹ gbogbo nǹkan tí Ìyá Múìdí ṣe yẹn ẹ máa bìlíkù Ìyá Múìdí láìkì Múìdí ni kò láìkì ẹ o ìyá yẹn gẹ́ fẹ́ kí ìyàwó padà jí ọmọ yẹn. ẹ̀bẹ̀ ẹni tó fẹ́ gbọ́wọ́ lé lórí tí ìyá gbọ́wọ́ ẹ̀dá. ẹ máa gbọ́ ìyá yẹn padà fi ẹjọ́ ohun ìdí ìṣọ àwọn èèyàn rẹ̀. àwọn àgbà. dáṣẹ àfúnmí ìdí ìpadà bẹ́ẹ̀ ni. lọ́wọ́ hmm. àjọ dáṣẹ rí àfúnmí ìdí ìpadà. pé àwọn bójú rẹ̀ jẹ. wọ́n padà dáṣẹ àfúnmí ìdí ìpadà wọ́n dẹ̀ fẹ́ wọ́n dẹ̀ fẹ́ fi ti níbi wọ́n fẹ́ fi ti níbi kó bá Àgbàlá Gabriel náà pé ìwọ tó lóò ṣé lórí náà a máa a máa a máa fi torí pé Àgbàlá Gabriel jẹ́ nǹkan tó jẹ́ èèyàn lọ́ọ̀ni ni mo fi gbé ṣubú. Hmm. wọ́n fẹ́ fi wọlé s'Àgbàlá Gabriel wà àtẹni tó ṣèyàn lórí o àti wọ́n tó ṣe lórí o àwọn jọ máa gbé yín ṣubú ní nǹkan tó ṣe nìyẹn. Hmm, hmm. ọwọ́ ìyá mú ìdí lọ́wọ́ lára mú ìdí ìgbà gbogbo ilé ìtàn rúdú òkè láti jọ yẹn ọwọ́ ìyá mú ibẹ̀ ló gbé ti wọlé padà. ẹ bá rí bí àwọn ìdí ṣe ṣe lọ́jọ́ yẹn lọ́jọ́ tí mo dì kọ́kọ́ mo wá sẹ́gbàdá lórí táàmù ìdí táwà ìwọ lọ sílẹ̀ ẹ̀yìn ìwú ìdí èmi náà èmi náà ọwọ́ ọmọ dì wọn ọmọ fẹ́ ní ọmọ fẹ́ ọmọ fẹ́ nílé lórí ẹ ti rántí gbogbo dín yẹn. bẹ́ẹ̀ni. ìyá yẹn ìyá yẹn ẹ jẹ́ nǹkan ṣàṣe ìyá yẹn kì í sí yẹn lásán ìyá yẹn gangan ló fa ogun padà sórí inú ìdí wọn fẹ́ kí ìdí gangan jẹ́ yẹn mọ́ rárá. láìláìlá bó ṣe rí gangan nìyẹn. ọlọ́wọ́ bá ní dúpẹ́ fún yín. nítorí ẹ̀ mo sọ pé amúkun ẹrù ẹ wọ. òkèlè lókèlè ń wo òun wò sálẹ̀ jazakumula khaira àbúrò ní sí. mú ìdí ìná mú ìdí ìfúnra rẹ̀ pọ̀ kò ní bí máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn tó ti yẹn kò ní bí máa ṣe nǹkan tó ń ṣe yẹn òun àti yẹ gan wọn ti lè jọ dàrú kó tó ní í pé bàbá wọn gan kú hmm. wọn ti jọ tọ́ ẹgbẹ́ náà ọwọ́ tí máa ń ṣẹ̀ sí iye tó yẹ pé ìyá ọmọ adásẹ̀rí àfún ní sáàgì kan tẹ́lẹ̀ hmm kí ìyá bóyá ó ti lọ́wọ́ ọ̀rọ̀ kan tó ti sọ fún ìyá ẹ̀ńgbà tí bàbá wọn wà láyé àbí sọ́ńtì mo sábà pé ìyá yẹn ò gbà sínú ìdí ìlú ìsọjú bẹ́ẹ̀ lọ. ọlọ́run bá ní dúpẹ́ fún ẹ kú làákàyè ọ̀rọ̀ gidi lẹ́sọ orí yóò ní dàrú ọlápọ̀lẹ́ alukuran o oh seven o oh eighty three ninety two thirty seven seventy eight ìyẹn lè pè direct number yẹn lè pè WhatsApp. Assalamu alaikum. Ẹ kálẹ́ o, ẹ kú dédé àkókò yìí o. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh. Ẹ kú iṣẹ́ o. Yes ma. Ọlọ́run á bá mi sọ ilé ìṣẹ́ tó dáa. Àmín àmín àmín àmín. Gbogbo àwọn tó jáde wọn ò ní àgbákò kéré òtútù kò ní jẹ́ sí wọn láéláé. Àmín àmín. Àwọn àtọwọ́ ìgbẹ́ máa ń pọ̀ wọ́n ní àkóbá àdábá ẹ̀ ní rí i gbogbo àwọn tó ta ẹ̀ pátá ẹ̀ ní ẹ̀ ní fọjọ́ kan báyìí ẹ̀ ní fi sí orí ṣe ẹ kú dáadáa tí irú yín ta bá pọ̀ torí torí yín tó jẹ́ mùsùlùmí tó bá pọ̀ ilé ayé yìí a ṣe díẹ̀ kò ní dà tó yẹ pé wọn ò ní làákàyè. Hmm. ṣé rí èmi tó fẹ́ kí ẹ wo kinní yìí from this angle. Eh, ọlọ́run á bá mi kọ́kọ́ ẹ̀jẹ̀ ń gbàdúrà fún Àgbàlá Gabriel ọba tó ń pàṣẹ sí àti àbọ̀wẹ̀ á bá dáadáa àdìgbò náà sọ nínú rẹ̀ ó ní bí ẹni tí ó ní agbára jù nínú yín òun lẹni tí ó rí ìbínú tí ò sì bì hmm. òun lálágbára tó gbé mi. alágbára ẹ̀dá kan ni o because tó bá jẹ́ pé irú èmi tí gbogbo gbàgbọ́ tó ń lọ social media máa ṣe dàrú but ó fi uh, ọ̀rọ̀ yẹn ó jáde láti ara Àgbàlá pé ẹni tó rí ìbínú tí ó sì bínú òun lálágbára láàrin yín hmm. Àgbàlá Gabriel ò wá pa ìfura ṣe rí iṣẹ́ tí Àgbàlá Gabriel ṣe mo ti ṣe rí mo ti ṣe rí sẹ́yìn bó ṣe ń ṣe ṣùgbọ́n kì í mú wọn pariwo ara mi nítorí pé irú nǹkan báyìí mo ti ṣe mí rí ìyá mi hmm. máa sọ̀rọ̀ kan náà fún mi lọ́dún náà wọ́n ní hmm, hello. Hmm. lọ́jọ́ kìíní àná nígbà tí Àgbàlá Gabriel pàdé mú ìlú ó pe èdè kan fún wọn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n wọn kọ bí ara sí nítorí pé wọn ò wò láti gbẹ̀ hmm. wọ́n play ohun tí ọlọ́wọ́n bá wọ́n wọn. Hmm. gbogbo ṣoreṣere tí wọ́n bá ṣe rí ohun tó fẹ́ ṣore fún inú wọn á máa dùn wọ́n máa gbàgbé àná. Ah hello. wọn yóò ti ara wọn ẹni tó fẹ́ ṣoore fún ọmọ wò hmm. mọ̀ pé ó ní bẹ́ẹ̀ ṣe wà yìí mo lè tà yín ọ̀rọ̀ ńlá ni o ṣùgbọ́n wọn kò gbára sí i. ọlọ́run ni ó jẹ́ kágbàlá Gabriel ọba jẹ́ ó gbàgàrà Gabriel síta kọ̀rẹ́ ni kówó lé ní. exactly ọlọ́run ò gbà fún àwọn tó wá wá ní scholars nínú Islam tí ọpọlọ wọn ti dọ̀bálẹ̀ gbogbo wọn pátápátápátá oníkàlùkù máa jèrè ẹ̀ṣẹ̀ o. ẹ̀yin lẹ lọ́pọlọ wọn dọ̀bálẹ̀ o èmi náà sì fetí gbọ́. bí wọn ṣe bí wọn ti ṣe ń dàkejì wọn á tún gbà á hmm. tí a bá irú èmi yìí muslim ni mí i married a christian hmm. ilé mi ò dàrú hmm. tí ọkọ mi bá dé tó bá ní lórúkọ jésù ó yá ni tí bá sọ fún wọn yìí pé mo fẹ́ ṣàlùwàlá ni adó fẹ́ ṣàdúrà wọn máa ṣe é kí ló wá dé tí ẹ̀sán wá dé nǹkan at some point mo rò pé mo ní ṣe ẹ̀ má Islam báyìí because wàhálà ló tún wàhálà ló sì kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan kí nìkan tó ṣẹlẹ̀ ṣé wá rí ìyá tó bí Muyideen tó àṣìbífúnlá wa túbílẹ̀ kí ìyá yẹn àṣìbífúnlá lẹ́ẹ̀kan sí ọjọ́ tí ìyá yẹn bá tó kú ni ayé Muyideen máa tó nísùmọ̀. subhanallah. ọjọ́ tí wọ́n bá tó kú láyé àmà tó nísùmọ̀ because èmi ò mọ tí wọ́n ti ń kọ́lé àwa tá à ń ṣiṣẹ́ gan lójú méjèèjì gan-an èèyàn à ń tiraka ni ó wá rẹ́ni kọ́lé fún ẹ ó ṣe wedding ó ṣe gbogbo ẹ̀ nínú ìrọ̀rùn ọmọ yín wá wùwà tí ò dáa ẹ wá lè scoop. ìgbélé wọn mú káàkiri ẹ wọn tó rádá rádá lẹ́nu ìyẹn ò kì í ṣe ìyàwó abiagba and fún fún sista ìbùkún I am I am really happy for you because it is a trap hmm. tí sísá ìbùkún bá ti bá ẹ̀ wọ́n ṣùgbọ́n tí ọlọ́run mọ̀ mọ̀ yọ tó yọra yọ sísá yẹn kúrò nínú trap yẹn hmm. because tó bá fi lè wọnú trap yẹn I am sure she's gonna be there for the rest of her life and her life will be miserable if care is not taken but ọlọ́run tí ò sí lọ tí ò sí lẹ́yìn alábòsí ó kò gbèbè nǹkan kan ní láti ṣẹlẹ̀ fún arábìnrin rẹ̀ láti lè jáde nǹkan kan ní láti ṣẹlẹ̀ fún oníkálukú lè fi lè pínyà nípa rẹ̀ èyí tẹ́ máa sọ tẹ́ máa fi máa sọ yí pé ẹ̀ka ọ̀rẹ́ ọlọ́run ṣe wá ṣe báyìí fún mi. ẹ jẹ́ ká máa dúpẹ́ ẹ jẹ́ kí sísà yẹn kó máa dúpẹ́ sí pé ọlọ́run èmi ló ṣe é fún. ọpẹ́ nìkan ni ló kù fún sísà yẹn kó máa dá kó dà máa dúpẹ́ pé ọlọ́run alihamudulilayi èmi ló ṣe lè fún èmi ló ṣe lè fún orí fún ẹni tó bá mọ̀ nítorí pé gbogbo àwọn èèyàn tó wà ní prison ọlọ́wà ń bẹ̀ ló wà ní prison wọ́n jẹ̀yà ọlọ́run fi àwọn kan fi wọ́n há síbẹ̀ fún ewu ọjọ́ iwájú tó bá fún wọn. the same thing ló ṣẹlẹ̀ fún àti so uh, if I were you ojoojúmọ́ ayé mi máa fi máa ṣe sàárà hmm. ojoojúmọ́ ayé mi màá fi máa dúpẹ́ mi ò ní béèrè ṣùgbọ́n màá máa dúpẹ́ fi hmm. ọlọ́run ọba sílẹ̀ ẹ jẹ́ kí ọlọ́run kó dábìrà nínú ayé yín. afa hmm. ẹ kú iṣẹ́ o. yes thank you god bless you ma àbúrò ní sin àná ọlọ́ba ní ibà gbogbo àmọ́ràn tẹ́ gbàgbé mi ló náà ti gbọ́. àmì àmì àmì gbogbo ewu ojú ọ̀nà ọlọ́run bá mi bá mi parẹ́ gbogbo kòtò gbogbo kòtò bá ní jẹ́ ojú ọ̀nà ọlọ́run bá ti pa fún yín lágbára náà láhàúlà wàlà kò wáta ìlà bìlà àlùyà àzẹ. ẹ ṣe sá o. alhamdulilayi thank you very much god bless you ma ẹ ṣe gan ọlọ́run bá ní dúpẹ́ fún yín o. naam àwọn kan ń pè wọlé tí ìrìn àjò yẹn ó ń gíra wọn ń gíra wọn ó ń gíra wọn ń gíra bí ó ṣe ń lọ nìyẹn torí náà gbogbo rúmọ̀sì tí ẹ̀ kiri fúnra ọlọ́rọ̀ ló ti sọ̀rọ̀ ara rẹ̀ yẹn tí bá ti ṣe pè mí bẹ́ẹ̀ o ti yé. ìyá mi dáadáa. bàbá ẹkú ètò. yes ma. ẹkú ṣe olúwa o. yes ma. ẹbí owó ètò Àgbàlá Gabriel lẹ́wà ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bàbá ẹ ṣe gan-an ọlọ́dúró tì yín o. àmín àmín àmín àmín àmín. Hello, màá ń gbọ́ yín o hello. hello à ń gbọ́ yín mà. mo ní olórin yẹn sọ wípé ẹ̀yin tọ́lọ́run ṣe sí rẹ̀ ta ló lè kọjú já sí kò hmm. sẹ́ni tó lè kọjú ìjà sí àgbàlá ẹni tí ọlọ́run ti gbéjà tí ò lè wálẹ̀ ni. Hmm bàbá ẹ ṣé gan ni ẹ kú àdúró ti ọlọ àdúró ti àdúró ti gbogbo àmọ yín àdúró ti gbogbo iṣẹ́ ìjọsìn yín lágbára Ọlọ́run ẹni ṣubú ara bẹ́ẹ̀ ni ẹni ṣubú ẹni bàbá bàbá rí gbogbo èèyàn tó dàbí tá àwọn mùsùlùmí tó bá dàbí tiyín a máa ṣe pọ̀ gbogbo wa mo I believe that ló wà kò sí Ọlọ́run méjì ní ibì kan gbogbo wa máa ṣe pọ̀ sínú everybody wa máa máa dùn ní àwọn kan ṣe ló máa sọ̀rọ̀ kan máa ní ìwà wa gangan ní ẹ̀sìn. ẹ bàbá. gbogbo ayé ń gbọ́ yín. ìwà wa ò ní ẹ̀sìn kì ṣe àwọn kan gbé ẹ̀sìn sórí ìwò yẹn kọ́ ni ọlọ́run fẹ́ ìwà kí ni kí ló wà nínú wa hmm. ìyẹn gangan ni ọlọ́run fẹ́. Hmm ṣá máa ní pé àgbàlá ò kò kò try fún ṣé Muideen náà pé àbí. Muideen náà ni Muideen. ṣùgbọ́n bí ọlọ́run ṣe bí bí ìwà àti inú Muideen mo máa ń sọ ìwà Muideen tó wà nínú ẹ̀ gangan gangan àti ìyá tó ti ara ẹ̀ jáde. Hmm. ìwà ẹlẹ́rìí yẹn o ó da kí òbí tó dáa béèyàn bàbá ìwà tẹ̀ ń wù yín làwọn ọmọ yín máa dé bá. Hmm èèyàn ò lè gbé àgbàdo ó ní pé òun fẹ́ wu iṣu níbẹ̀ ìwà hmm. a mo máa dúpẹ́ níwájú ọlọ́run pé mo ní ìyá tó dáa hmm. dádì téèyàn bá ní ìyá tó dáa kò sí ibi tí ọmọ ẹ̀ bá dé tí ògo yẹn ò ní máa fi farahàn bẹ́ẹ̀. ilé tí mò ń gbé lẹ́kọ̀ọ́ bàbá mi ò ń pe láńlọ́ọ̀dù mi fún pé láńlọ́ọ̀dù mo hmm. máa ń pè ní bàbá mi mùsùlùmí gidi ni bẹ́ẹ̀ ni mùsùlùmù gidi mi pé mi sọ pé mo wà nílé landlord wà ní mo wà nílé bàbá mi tẹ bá rí ìwà bàbá yìí mi lè kúnlé àdúrà lẹ́ẹ̀mẹ́wàá kí n má rántí bàbá mi ìyẹn bàbá landlord mi hmm. ọlá dẹ̀ máa bá mi dúró sí i bàbá ṣe bí èèyàn nìyẹn ìwà lẹ́sìn mo ní ọ̀gá kan Lukman lórúkọ ẹ̀ ẹ máa rò pé àwọn èèyàn máa ń rò bíi pé bóyá ẹbí mi ni hmm. i'm from Ondo state that my oga is from Eruwa. Hmm. pé àwọn èèyàn kì í mọ̀ wípé èmi àti àbára tán hmm. ilé ayé ṣe yẹ yẹ kó rí nìyẹn bàbá ìwà tẹ̀ ń wú ẹ máa wù ú lọ o ẹ máa kéré ẹ máa kéré ẹ̀ lórí ọmọ ẹ máa kéré ẹ̀ lórí àwọn tó ń tẹ̀lé yín lágbára ọlọ́run àti ìbùkún ẹ dálẹ́ ẹ pẹ̀lẹ́ àìsàn bí ìwú ni láti jẹ́ láti jẹ́ kẹ́ dé ibi tẹ́ ẹ lọ ṣó ti yé yín thank God. Yeah gbé ẹ̀ síléyà ó kàn rí báyìí ẹni rẹ́mẹ́dì sì wà ń bẹ̀ lágbára ọlọ́run ẹ kàn fọlọ́run ṣe àpótí ìsẹ́yìn you are going there Amen. you have already reached there lágbára ọlọ́run ọkọ̀ tá yẹ yín tá òtún ògo yín ká gbé ògo yín jáde òun lọ kó máa yà yín lẹ́nu àti ìbùkún ẹ lọ́kọ dé ìsàlẹ̀ sílẹ̀ àti bọ́ sí second of September àti ìbùkún tó bá máa dìwòye ọdún tó ń bọ̀ ẹ wo wájú ẹ wo ẹ̀yìn ẹ wú ọtún ẹ wú òsì ẹ kí orin aleluya orin aleluya dẹ máa gbẹnu yín lọmọ jésù your testimony is is ó tẹ ẹ tẹ ti dé ibi testimony yín lórúkọ jésù ẹ fọkàn balẹ̀ o bí ẹbí kọ́là yìí ó ní ṣe ló yẹ kẹ́ máa kéèyàn rọ́jú ẹ̀kọ́ ọ̀bùn ẹ̀ tí ẹ̀ wá kẹ́kọ̀ọ́ àbí mi mọ bọ́ ṣe ń pòwe bàbá mi ó ṣe bí òwe. àrọ́jú jẹ́ ẹ̀kọ́ ọ̀bùn ọ̀bùn tó ń dàkọ̀ ẹ̀ kéré. hello sir. yes. kásìmù kó máa gbàdúrà kó máa dúpẹ́ kó mọ́kọ̀ wọn kúrò ní gbogbo rubbish hmm. ọ̀run máa dìde ìrànlọ́wọ́ pé ìwọ ní ògo orílẹ̀-èdè ní lórúkọ jésù kristu ẹni tó ìrànlọ́wọ́ ẹni tó máa dìde tó máa gbé yín débi ògo yìí ọ̀run máa ń yọ̀ǹda rẹ̀ fún yín lórúkọ jésù kristu ẹni bá ní ìdíyẹn sí ògo tó máa tán sí ni àlògo yìí ń ṣe ògo kan lórúkọ jésù kristu you are moving forward láti ọ̀dọ̀ ọ̀dọ̀ àìmọye àìmọye ẹni tó ti rọra ìpín níbi marriage at the end of the day ìgbà tó lọ ní òun dé ń kọ́ ọ̀gbìn thank you God bless you. ẹ thank you ma hmm. yami. mi. nígbà yìí lórúkọ hmm. kó má bà yín lórúkọ jẹ́ kó sí àgbàlá Gabriel bàbá mi iṣẹ́ ìránṣẹ́ yẹn á túbọ̀ máa tẹ̀síwájú. àmín àmín àmín àmín. àmín ma thank you ma. ẹ jẹun ẹ lo oògùn ẹ bùsì mùsì yín ẹ máa gbádùn lọ ẹ ní problem lórúkọ Jésù Kristi ọ̀rọ̀ á dìde ìrànlọ́wọ́ fún yín mo nígbàgbọ́ yìí ó dára rọ bàbá. ọ̀dà àmà thank you ma God bless you ma ọlọ́run nífẹ̀ẹ́ yín o. ẹ̀kọ́ mi ò wọlé ni. sàwọn àlékún. hello sir. bàbá mi. aleykum salaam bàbá mi o. àmín àmín àmín sà. orúkọ jésù máa rí àánú gbà o. àmín àmín àmín àmín. lágbára ọlọ́run bẹ́ẹ̀ ṣe é ṣe lórúkọ jésù kí o ti ṣẹlẹ̀ sí ìjọ. àmín àmín àmín. ọba ibi ò ní lórúkọ jésù. àmín náà àmín náà. ẹ lọ́rọ̀ ẹ mú ìdí hmm. gbogbo ayé ń gbọ́ yín sà. Mm. ẹ̀gbọ́n ìdílé ló ń yọ lẹ́nu ọmọ ológo. ọmọ ológo ni kíkọ́ láyé sí sùúrù. hello sir. a gbọ́ ẹ sà. ọmọ ológo ni ọmọ ológo ni ọlọ́run rí pé ọmọ ológo ni mm. ṣùgbọ́n pé ìyá ẹ̀ lè di ìyá ẹ̀ ẹ̀ mm. lóòótá gbogbo ohun tẹ́ ń sọ là ń gbọ́ gbogbo ayé ní gbọ́ yín. ọmọ olóògbé ni hmm. ọlọ́run da pẹ̀lú òkú pẹ̀lú ẹgbẹ́ ọlọ́run jésù ọ̀gá òkú ó rán àgbàlá kébẹ̀ ó rán sí bẹ́ẹ̀ sà pé hmm. òkú yẹ pé pé òkú yẹ pé ó fẹ́ darí rí pé hmm. ìyá ò gbà fún wọ́n ti dá àjọ wọ́n ti ta òkú ẹ̀ ìyá ti ta òkú ẹ̀ sí ìṣúná ẹgbẹ́.

tó eh, ìyàwó ẹ̀ kò fún kó fọkàrà kó fi balẹ̀. Hmm. mo náà ń gbọ́. kó fọkàrà kó fi balẹ̀ òkú hmm. tiẹ̀ gan òkú ti fún ó máa ju tiẹ̀ lọ. àwọn nǹkan akápòpọ̀ àgbáyé ni. mo náà ń gbọ́ kó máa gbàdúrà kó sì máa dúpẹ́ fọlọ́run. bẹ́ẹ̀ ni o kó máa pray má ṣìkà sọ́mọ́ ẹnì kejì ẹ o hmm. má ròbí sọ́mọ́ ẹnì kejì ẹ o hmm. pẹ̀lú ọlá inú kan yẹn ọlá inú kan ó máa gbé ẹ ní ètò ìgbọ́. ọlá inú kan pẹ̀lú ọlá inú kan tí àgbàlẹ́dẹ́bẹ̀ tó ní tó fi gbé léèkè hmm. tó mọ̀ pé òun lè lè mọ̀ pé ọlọ́pàá lè ní ọmọ ẹgbẹ́ léèkè lórúkọ Jésù. àmín àmín thank you sir god bless you sir nǹkan ìjà eh. táwọn èèyàn sùn lórí. hello ìyá mi. yes. bẹ́ẹ̀ni. yes màá ń gbọ́ ẹ̀ mà. ó ó ń gbọ́ yín ó ń gbọ́ yín ó ń gbọ́ yín ó ń gbọ́ yín. Hmm. gbogbo nǹkan tó là kọjá yẹn tó rí yẹn ó ní ẹ gan ó máa ṣọ́ọ̀kì nígbà kan tó rẹ̀ tó rẹ̀ sẹ́ǹtì ni hmm. mo bàbá sọ fún ẹgẹ́ bí abiamọ hmm. báwa náà nírú rẹ̀ wọ́n sọ fún ẹ pé bí ó ṣe tó sọ pé kí èèyàn dùn ẹ gan òkè kí ọ̀rọ̀ yẹn bẹ̀ ó bẹ̀ ó rìn gan bẹ́ẹ̀ ni ire tó ń bọ̀ pẹ̀ ó ṣe máa pọ̀ tó ní ìyẹn lágbára ọ̀dọ́ á lè bọ̀ pẹ̀ ṣe máa rí yẹn sórí ọlọ́ọ̀tò dìmú yẹn má fi ọlọ́run yẹn ṣeré má jẹ́ kó sún ẹ má jẹ́ kó rẹ̀ àdúrà òun sì gbà ní iṣẹ́ náà làdúrà o múra sí lóru kó múra sí òun gbà mí kó máa ké sí ọlọ́run tó bá ti ń jẹ ọlọ́run á bẹ sọ ọ̀rọ̀ ẹ dayọ̀ ọlọ́run kó ẹ nílé nínú ewu ni ibi bẹ́ẹ̀ kó ipò tí bíbélì tó kó ibi bẹ́ẹ̀ kó rásì kọ́ni kọ́ni kọ́sì pẹ̀lú ìyàwó pẹ̀lú méjì ibẹ̀ kó ni ọlọ́run fẹ́ mú ẹ lọ ibi kó pológun sọ̀rọ̀ tó fún tó fún tó fún akọrin obìnrin àtọkùnrin ogun tó bá ja ọkọ ara ìyàwó tí àwọn náà kò sọ bẹ́ẹ̀ fún ara wọn tọ́lọ́ dẹ̀ fẹ́rẹ̀ àyànfẹ́ ọlọ́run ló jẹ́ tó tó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ṣe rí bó yẹn tó bá ní ọkàn rárá rárá sí àpáta tí ó sórí kristi àpáta ayérayé tó gbẹ ìbùkún ló sórí kristi àpáta ayérayé kò dúró àdúrà tó máa jẹ́ lẹ́nu ni èyí lè fi ọlọ́run láyé kó jogún òfò tó di ẹ́ sìn má jẹ má má má bá wọn sọ̀rọ̀ má tu ẹnì kankan mọ́ má pè wọ́n má fún wọn lẹ́kọ̀ọ́ má ètò àjọ ìfẹ́dùn ọmọ ṣépè yẹn bí má ṣe àdúrà fún ìṣẹ̀dá ẹ̀ kó má bá ọlọ́run sọ̀rọ̀ kó má sọ pé ọlọ́run sórí gbogbo ọ̀rọ̀ mi o sórí gbogbo ọ̀rọ̀ mi o nínú ọba tó bá ní ìwọ náà ṣe tọrí àánú nínú ẹ̀ báwo tí ju mi kó máa tò lóògùn kó máa tò lóògùn gbogbo ọdọ mi máa tún wáyé àgbàdo tó máa sọ tẹsílónì fún wa dípò sẹ́yìn méjì ọdún gbọ́dọ̀ tó máa ṣe fẹ́ máa polongo ààrẹ mi òun kọ̀wé kan lọ́wọ́ mi hmm. tó bá ti kú nítorí tó bá ti tán wà á rí pé wà á rí àyẹ̀wò ṣe máa wọlé ṣe máa wọlé hmm. wà á lọ́mọ wà á lọ́kùnrin wà á hmm. lọ́kùnrin ọmọ wà á lọ sí ọ̀rọ̀ láti ayọ̀ ọkọ àwọn tó lè ṣàṣìṣe ọlọ́run fọwọ́ tọ wọn lọ́kàn ọlọ́run nínú àwọn ọlọ́mọ ṣàwọ ìṣẹ́pẹ́ ọlọ́run jẹ́ kọ́ mọ̀ ṣe ní ìfẹ́ kí ìbùkún kó máa má sọ̀rọ̀ lọ́sí kó máa tún ẹ̀ má ṣe pé ọlọ́mọ náà bàgbọ́dọ̀ má ṣe kó mọ́lẹ̀ kan kí èsì nǹkan tí kò yẹ kó ṣe wọ́n ṣáàbù wọn sílẹ̀ nínú kan ọ̀rẹ́ ìdìbò tí wọ́n ti pẹ̀lú gbogbo ẹnu kọ̀ọ̀rọ̀ yà rẹ̀ tó ti yẹ ń sìn ọ̀hún kó ọmọ olóògbé tó máa gbà tó máa ṣọ́ra ṣe olórí facebook lágbára gan ọ̀rọ̀ àti ẹ̀lẹ́yìn àbẹ́ ṣe o ilé ọ̀nà júlò ní dáa. àmín àmín àmín àmín yes thank you ma god bless you ma. alhamdulilayi alami àwọn èèyàn ń gan ń pè gan direct call títí tí lè fi mọ owó òun bá lẹ́rọ láàfà ìfẹ́ wọn. ọlọ́run ní fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀ ẹnìkan ń pè dàrẹ́tà ó ti pè náà rè sàlámà aleykum. hello. ẹ pẹ̀lẹ́ sáà. yes. pẹ̀lú ògùn ọlọ́run láti jọ́sí fún àgbàlá gbẹgbẹ rẹ pa. náà. láti jọ́sí fún àgbàlá gbẹgbẹ rẹ. ẹ̀yin alálùbáríkà. ẹ ràn sá. ọlọ́run ní fi ń sílẹ̀ o. náà. mo ń ṣòkòtò ló ń ah, bàbá mi dáadáa ara àwọn aláàánú ọlọ́run lára wa rè ọlọ́run ní fi ń sílẹ̀ ẹ bá mi kí àǹtí ìbùkún ẹ̀rọ náà ní tí sílẹ̀ lágbára àmì jésù kristi. ẹ̀yin náà ẹ̀dẹ̀kú ìbò ẹ̀dẹ̀kú ìbàdàn yìí. ẹ̀dẹ̀kú ti àgbàrá gébẹ̀ náà. nǹkan ò ní sẹ́ni. ọlọ́run ní fi sílẹ̀ o justice for àgbàrá gabriel àbúrò ní ṣe wá o a máa tẹ̀síwájú náà dùnú ìfẹ́ náà mo rí pé nu gúrùpù gan ti fọ́pọ̀ ó ti fọ́pọ̀. <laughs> àtúntò àkèrè àdúró wà kó fi dọ̀là ariwo òdúró kankan. ọ̀dọ̀ àrùn problem I ṣe thank you God bless you. ọlọ́run wọlé àpọ̀lá àlùkò ọlọ́run ló fi wá sílẹ̀ gbogbo yín ṣe rí bí bó ṣe rí nìyẹn gbogbo mọ̀nà tí wọ́n gba ìbùkún náà ni òun náà ti gbọ́ pẹ̀lú ògo ọlọ́mọdé nígbàgbọ́ ní ọlọ́run pé ó máa mú lò gbogbo yẹn nìkọ̀ọ̀kan tẹ pítí ọlọ́run lára